olhos لا قال غيرهما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah alhamdulilayi Allah tí yóò ṣe wá ní mùsùlùmí ẹ rí i pé gbogbo ìgbà lásàmà sọ pé adúpẹ́ fún Allah torí kálá subhanahu wa ta'ala gbogbo tí ma gba ìsìlámù kó lọ́wọ́ èèyàn lọ́rọ̀ níṣe níwà níjẹ nímu ọlọ́run dákun má jẹ́ ó bá wa jíjẹ mímu nǹkan tó pàtàkì ni ọlọ́run wa má jẹ́ ó gbé akọlù ọba tó ni wa torí pé agbára èèyàn òkúkú lè ká àti rí jẹ agbára èèyàn ò lè ká àti rí mu agbára èèyàn ò lè ká àti jẹ nǹkan kan àfi ntàlá subhanahu wa ta'ala bá fẹ́ kéèyàn ó ṣe ọlọ́run dákun má gbàdúrà wa bíi àbùkátà wa eléyìí ni ètò yẹn wa ìsìlámù ọ̀nà àbáyọ eléyìí tọ́sán nígbà wẹ́ẹ̀ ní ìrántí bàbá wọn aláàjì wa ọ̀làdìmẹ́jì jẹ́nradé ẹni tí wọ́n ti lọ sí ilé ayérayé kálá subhanahu wa ta'ala kó bá ni wọn kó ni gẹ̀ wọn kó bá ni yáàfi wọn kò sèkú sinmi fún wọn àti nítẹ̀síwájú àdúrà dáadáa fún màmá wọn alájà wọn rizkat jẹ́nradé kálá jẹ́mi wọn gùn kó bá fún wọn lálàáfíà ara kó sì fi gbogbo àwọn ọmọ náà bò wọn láṣìírí kó sì wọn ní agbẹ̀yìntẹ́yìn sí ọmọ fún wọn ọ̀làlá hawla wàlà quwwata illa billah ẹ̀yìn ẹ̀yẹ wa nítẹ̀síwájú ń tà ń bá a lọ lánàá a ṣàlàyé fún wa wípé Allah sọ fún wa wípé sẹ́ ìyìn dá èyí èèyàn àtàlìjànú torí nǹkan kan ju torí ẹ̀sìn lọ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi rahim. bismillahir rahmanir rahim. wa ma khalaqtul illa liya'budun. ليعبدون وما خلقت الجن والإنس إلا ليعبدون Allah ní àtàlìjẹ̀nú àtẹ̀yàn torí ẹ̀sìn ló ń fi dá wọn àwa bẹ̀rẹ̀ sí ṣàlàyé àwọn nǹkan yìí gbogbo nǹkan pátá tó jẹ́ ìṣe wa gbogbo nǹkan tó jẹ́ ìsọ̀rọ̀ wa ó gbọ́dọ̀ jásẹ́sìn ìmáàmù wa Ali radiyallahu ta'ala anhu wa àrùdọ̀ ǹgbà táwọn fẹ́ tú àlè ìbáàdà wípé ìjọsìn tọ́lọ́run ló ń torí rẹ̀ dá wa yìí wọ́n wá ní kí ń jẹ́ ìjọsìn bàbá wa ali ọlọ́run mọ́sá bá a lé wọn oníkẹ́ ó ní kullu ma yuhibbu Allahu wa yardahu minal aqwali wal a'mali adh-dhahirati wal batina gbogbo ntọ́ ti jẹ́ pé a sọ jáde lẹ́nu ni gbogbo ntọ́ jẹ́ pé a fi ṣiṣẹ́ ṣe ni ní ntọ́ pamọ́ àti ntọ́ hàn ntí ń jẹ́ ìbádànù tọ́ ti jẹ́ pé a fi ń tẹ̀lé tọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ gbogbo ntọ́ a bá ti ṣe tọ́jà pé ó wu ọlọ́run ọba bẹ́ẹ̀ tá à ní gba èébú látọ̀dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ tá à ní gba ìjìyà látọ̀dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ ìmáàmù Ali wọ́n ní ìbádà nìyẹn ẹ wá já wò tẹ́ ẹ bá fẹ́ gbéyàwó ń sìn tó bá ti lè tẹ̀lé ìlànà tí anabi wa sallallahu alayhi wa sallam tó ní ká lò lórí ọ̀rọ̀ gbéyàwó a jẹ́ wípé bó ṣe já sí ìdùnnú fún tóun tó já sí ọpẹ́ fún tó pé èmi náà mà dọ́kọ ìyàwó ìyàwó mi náà ti di ẹni tó lọ́kọ bẹ̀ à ń retí kálá òfun wa lọ́mọ àlùbáríkà gbogbo ògbéyàwó tọ́mọ ti wà ń bẹ̀ ọlọ́run dákun bá falùbáríkà sí síwájú sí gbogbo ògbéyàwó tí o ti sọmọ ń bẹ̀ ọlọ́run dákun abẹ̀ ọ́ wọlé apẹ́wọ̀ nìkan lọ lágbára láti fúnni lọ́mọ tẹ́nìkan ọ̀ lágbára rẹ̀ dákun ọlọ́run bá fún aláwọ̀ malùbáríkà kọ́ wa ṣàánú gbogbo wa bó ṣe wá já sí ìdùnnú tó yìí wípé èmi náà dọ́kọ̀ ìyàwó màá ma gbádùn ìyàwó mi ó máa ṣe oúnjẹ fún mi ìyàwó mi ó dáná fún mi ìyàwó mi ó pọn mi síléèwẹ̀ fún mi èyí tó máa ṣe àṣepọ̀ ìbálòpọ̀ dáadáa pẹ̀lú ìyàwó mi yóò wá máa jásẹ́sìn nígbà wo nígbà tó bá ti jẹ́ wípé bala subhanahu ta'ala ṣe ní ká ṣe tó fi rán ànábì la ṣe ṣe báwo ni Allah subhanahu ta'ala sọ fún wa wípé tá a bá fẹ́ fẹ́ yàwó ká rí ìyàwó tá a fẹ́ fẹ́ ká rí ọkọ tó fẹ́ fẹ́ yàwó ká jọ sọ̀rọ̀ pọ̀ ká gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn òbí tó jẹ́ pé bàbá tá a bá gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá tó jẹ́ bàbá ìyàwó ká san sàdáàkì ìyàwó owó orí ìyàwó gbogbo àwọn nǹkan yòókù abẹ́ kó o abẹ́ gbèrè sí lọ o gbogbo yẹn àṣà ni islam ọ̀tako nígbà tí ọba ti fara gbá ẹ̀sìn ṣùgbọ́n mùsùlùmí. àwùjọ bíi náírà. ànábì ló wí. tọ́ba ti jẹ́ wípé àfi ń tẹ̀lé tọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ gbogbo ń tá a bá ti ṣe tọ́jà pé ó wu ọlọ́run ọba bẹ́ẹ̀ tá a ní gba èébú látọ̀dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ tá a ní gba ìjìyà látọ̀dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ ìmáàmù Ali wọ́n ní ìbádà nìyẹn ẹ wá jáwò tẹ́ ẹ bá fẹ́ gbéyàwó ń sìn tó bá ti lè tẹ̀lé ìlànà tí anabi wa sallallahu alayhi sallam tó ní ká lò lórí ọ̀rọ̀ gbéyàwó a jẹ́ wípé bó ṣe já sí ìdùnnú fún tóun tó já sí ọpẹ́ fún tó pé èmi náà máa dọ́kọ ìyàwó ìyàwó mi náà ti di ẹni tó lọ́kọ atara bẹ̀ à ń retí káláwo fún wa lọ́mọ àlùbáríkà gbogbo ògbéyàwó tọ́mọ ti wà ń bẹ̀ ọlọ́run dákun bá fàlùbáríkà sí síwájú sí gbogbo ògbéyàwó tí o ti sọmọ ń bẹ̀ ọlọ́run dákun abẹ̀ ọ́ wọlé apẹ́wọ̀ nìkan lọ lágbára láti fúnni lọ́mọ tẹ́nìkan ọ̀ lágbára rẹ̀ dákọ̀ ọlọ́run bá fún aláwọ̀ máa lùbáríkà kọ́ wa sànù gbogbo wa bó ṣe wá já sí ìdùnnú tó yìí wípé èmi náà dọ́kọ̀ ìyàwó màá ma gbádùn ìyàwó mi ó máa ṣe oúnjẹ fún mi ìyàwó mi ó máa dáná fún mi ìyàwó mi ó máa pọn mi síléèwẹ̀ fún mi èyí tó máa ṣe àṣepọ̀ ìbálòpọ̀ dáadáa pẹ̀lú ìyàwó mi yóò wá máa jásẹ́sìn nígbà wo nígbà tó bá ti jẹ́ wípé bálá subhanahu tá a bá fẹ́ fẹ́ yàwó ká rí ìyàwó tá a fẹ́ fẹ́ ká rí ọkọ tó fẹ́ fẹ́ yàwó ká jọ sọ̀rọ̀ pọ̀ ká gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn òbí tó jẹ́ pé bàbá tá a bá gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá tó jẹ́ bàbá ìyàwó ká san sàdáàkì ìyàwó owó orí ìyàwó gbogbo àwọn nǹkan yòókù abẹ́ kó su lọ ní o abẹ́ gbèrè sí lọ ní o gbogbo yẹn àṣà ni ìsìláàmù ọ̀tako nígbà tí ọ̀ọ́bá ti fara ẹ̀sìn ṣùgbọ́n mùsùlùmí lápèjúwe sìn àṣà ni wọ́n máa sọ pé wọ́n gbọ́ tiwa wọ́n gbé kíníkà wa mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe gbé yùn gbogbo nǹkan tó bá ti jẹ́ pé èèwọ̀ ni nínú ẹ̀sìn kò gbọ́dọ̀ tún wá jásí níta tún fi ṣe nǹkan kan míì táwa pè nǹkan lẹ́sìn táwa fẹ́ fẹ́ ẹ̀wọ̀n sìn tí a àwọn gbowó ìyá gbọ́ bàbá gbọ́ gbogbo yẹn tó àṣà owó olóbìnrin lé owó ọlọ́mọ lé Islam ọ̀tako gbogbo yẹn ẹgbẹ̀rẹ̀ sí wa ẹ̀ sí wa Islam ọ̀tako tálábà ti fún yẹn yọ̀ǹda ṣùgbọ́n tó bá ti ń jẹ́ wípé bá àwọn ilẹ̀ ṣègbéyàwó tẹ́lẹ̀ gan èèwọ̀ ní nǹkan yẹn bí ọtí pé ẹ ọtí ṣẹ̀báyé wá o ẹ gbé kíníkà wá o ìsìláàmù ọ̀fà amọ́ gbogbo èyí o ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sí yẹn ìsìláàmù ọ̀tà kò ṣùgbọ́n ń tọ́jẹ́ dẹ́dẹ́gẹ́ níbi ọ̀rọ̀ gbéyàwó òun ni sàdáàkì owó orí ìyàwó ìtọ́tún jẹ́ dandan òun ni pé kí bàbá ìyàwó kọ́yọ̀ǹda tọ́jẹ́ wà ní ìyàwó kọ́yọ̀ǹda pé mo mi fún ọ àti kí àwọn ẹlẹ́rìí ó sì ń bẹ̀ pé ó sojú wa gbogbo nǹkan yòókù tó bá jẹ́ pé à ń fi ṣe sẹrímọ́nì tí ọba ti sí ìkọjá àlà ń bẹ̀ islam ọ̀tako gbogbo nǹkan tí islam sọ kìí ṣe tó le ṣé bí làlá tó fi ń rì fáà fún wa tó fi jẹ́ pé ńgbà tọ́lọ́ ń sọ̀rọ̀ àwẹ̀ ọwọ́ ni yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra jẹ̀mọ́ táwẹ̀ ó fi tán àbí tí gbogbo wà sí tá a bá ṣe tá a fi sọ pé tó àdúgbò lọ́dún yìí o ibi tá a tì sí nì ẹ̀ẹ́dì pàmò ẹ̀rì fáà padà sí àyà yuridu la bikumul yusra wala yuridu bikumul usra yẹn ni torí pé gbogbo ntọ́là ni a ṣe pátá tọ́jẹ́jọsìn wàláì kò sí nira ń bẹ̀ ẹ kírun kò sí nira ń bẹ̀ ẹ lọ hajj kò sí nira ń bẹ̀ ẹ yọ zaka kò sí nira ń bẹ̀ gbogbo ntọ́là ni a ṣe kò sí nira ń bẹ̀ ṣùgbọ́n aláàlọ́ sọ̀rọ̀ yẹn níbi ìta àwẹ̀ nítorí pé àwẹ̀ yìí gẹ́gẹ́ òun làwọn èèyàn rí gẹ́gẹ́ bíi pé ah, ìnira ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aláwa mú ọ̀rọ̀ yẹn ọwọ́ mú wá bí ọ̀rọ̀ àwẹ̀ ó wá ti generalize pé gbogbo ìjọsìn tí mo ní ẹ ṣe pátá kò sí nira ń bẹ̀ àfẹ́tẹ́ ẹ bá fi fara nira yín lókù kò téèyàn fi lè gbàfẹ̀sìn nira rẹ̀ la àfi kéèyàn ó ṣe yàtọ̀ sí bá nàbì ṣe ṣe sọ́nà lálẹ́ ọ̀sọ́nà tó gbọ́ àwọn tẹ́tà ń bá bọ̀ yìí téèyàn bá wá ṣe bẹ́ẹ̀ yọjà sí ẹ̀sìn kílẹ̀ rí wa. ẹnìkan wá bá nàbì sọ́nà lálẹ́ ọ̀sọ́nà wọ́n sọ fún nàbì àwọn èèyàn kan wọ́n wá bá nàbì wọ́n ní wọ́n ń ṣe ọlọ́run zàábà alùdùsùr bìlì àwọn olówó mọ̀ tí kò gbó ládàá lọ́tọ́ o yasumuna kama nasum àwa ń gbàwẹ̀ àwọn náà ń gbàwẹ̀ àwọn olówó ń kírun àwa náà ń kírun àwọn olówó àwọn wá rówó yọ zaka àwọn rówó lọ hájì àwa tá a jẹ́ tálíkà rówó yọ zaka àmọ́ tí ìrówó lọ hájì anabi wa ni sallallahu alayhi wa sallam ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba dáadáa ni kò ní í gba nǹkan kan lóyìn ẹ̀kọ́ mọ̀jẹ̀ kó ti ní nǹkan dáadáa míì tó fi rọ́pò ẹ̀yin tálíkà náà àwọn nǹkan ń bẹ tó jẹ́ pé ẹ̀yin ọ̀la àyà àti máa ṣe jà àwọn olówó lọ anabi wa bẹ̀rẹ̀ sí ka gbogbo àwọn nǹkan yìí lára àwọn nǹkan tánàbí ká òun ni imatatul adha àti tariq kéèyàn orí ń tó lè pa àyàn la kó mu kúrò lójú ọ̀nà bíi kárí ìgò tó lè ṣèyàn léṣe ká mu kúrò lójú ọ̀nà bíi kárí igi ẹlẹ́gùn bíi kígi ọwọ́ dí ojú ọ̀nà bíi kí wáyà náà já kí mùsùlùmí wá wá débẹ̀ kọ́ wá sàmì bẹ̀ pé ẹ̀yìn yẹn má kọjá ń bí o danger wà ń bí o anábì ní gbogbo yẹn wọ́n mọ̀ fi kọ iṣẹ́ olóore lẹ̀ fún yín jàmọ́ tá a lọ wò dáadáa ẹ rí i pé olówó tó rówó yọ sàká olówó tó rówó lọ hájì gbogbo àwọn iṣẹ́ tá a kà kalẹ̀ yìí olówó ò lè ráàyè ṣe olówó wò ní rìn lẹ́lẹ̀ débi pé yọ àárín ibi tí gòtìlẹ̀ palẹ́sẹ̀ tálíkà náà ló lè rìn bẹ́ẹ̀ aláwa lọ fi láàdá síbi pé olówórówó yọ zaka olówórówó rọ hajj tí ò rọrùn fún tálíkà láti ṣe ọ wá tún lọ fi láàdá tó pọ̀ náà síbi wípé tálíkà náà mú gòkú òlọ́ náà tálíkà náà gbé ọkọ́ ó gbé jígà ó gbé shovel ó ń lọ la ọ̀nà síbi tí ọ̀sán náà ibi tágbàrà dí tálíkà náà lọ tún ṣe wáyà náà tó fẹ́ já tálíkà indicate pé danger wà ń bí o allahu akbar sẹ́ẹ̀rí pé ọlọ́run ọba yìí ọba aláàánú ni lóòótọ́ kìí sọ ọba tọ́jẹ́ yìí pé torí ipa ajẹ́rú ọwá ń lò à nílò yẹn ọwá ń lò à jàtijàti yuridu lahu bikumul yusra wala yuridu bikumul usra ọlọ́run ọba fẹ́ ìrọ̀rùn fún yín nínú gbogbo tó ní kẹ́ ẹ ṣe kò fẹ́ nira bàtà nẹ́bí sọ́wájú nínú táwọn tálíkà lè ṣe tí wọ́n gbalada ànẹ́bí wa ní ṣe ń sọ fún yín gbogbo tasibiyẹ tẹ́ ẹ bá ṣe subhanallah walhamdulillah tẹ́ ẹ bá ti ṣe lọ́nà tó wípé òun là nẹ́bì fi gbé kalẹ̀ fún sallallahu alaihi wasallam ẹ màmá tó gba aládà eléyìí tó ń túbọ̀ sí pé tálíkà tún láàyè láti tún jókòó lẹ́yìn ipa akírun tán ṣe pẹ́pẹ́ fúrú fún Allah subhanahu wa ta'ala ju olówó lọ olówó tó yẹ pé ibi tí ti ń kírun lọ́wọ́ òun tó kírun tán lórí miss call pípé tí ó pè wọ́n ní ọjà yín tó ń bọ̀ láti Kano ó ti dé o ó ti jáde ṣùgbọ́n tálíkà òun ráàyè jókòó bólówó ṣe rí owó tí ó fi ṣe sàárà nú ọjà rẹ̀ tọ́lọ́ pàdé tọ́lọ́ ń fún ládàá bẹ́ẹ̀ ni tálíkà tóun náà lọ pàdé ọjà kankan ṣùgbọ́n tóun ráàyè jókòó tó ń ṣe tẹ̀síbíyà tó ń ṣe alhamdulilah subhanallah la ilaha illallah lọ́nà tánàbí ní ká ṣe òun náà ó tún máa gba ládá àwọn àjọ pàdé ń bi wípé olówó ní ládá tálíkà náà ní ládá ṣùgbọ́n ọ̀nà tí kálukú gbà ní ládá rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyẹn ní jẹ́ pé success has no path kìí ṣe ọ̀nà kan ṣoṣo lọ́jà bí oríire bẹ́ẹ̀ nìkan bá lówó tó kówó kalẹ̀ pé mọ́ṣáláṣí wa tá a fẹ́ túnṣe yìí owó simenti twenty bags ni tí a bá já á lẹ̀ tí ọ̀sẹ̀ tí ó kó wọlé tẹ́nìkan sì sọ pé èmi lè gbé tó bẹ̀rẹ̀ sí kó wọlé tiẹ̀ ẹni tó rówó ra simenti ilẹ̀ pé káfí tó mọ́sálásí ṣe yọ gbàládá ẹni tó kó simenti ń wọlé yọ gbàládá ìyẹn ló fi jẹ́ wípé ó mọ̀ ṣe o fún ta ni fún tálíkà tó tún wá wọná kí ló dé ládùúgbò gbogbo tí ń bẹ́lẹ̀ tí aláṣọ́nà tààlà làálẹ̀ tó náà fi lè rojú rẹ̀ ọlọ́run ànábì tó sún wájú pé nínú tẹ́yìn tálíkà tún lè ṣe tẹ́ẹ̀mọ̀ tún gba òun mọ̀ ni pé tẹ́ ẹ bá súnmọ́ àwọn obìnrin yín tí ẹ jẹ́ ẹlẹ́tọ̀ọ́ yín tẹ́ ẹ ní ìgì lórí wọn tẹ́ ẹ ṣàṣepọ̀ pẹ̀lú wọn tó ń ti bó ṣe jẹ́ wípé ẹ̀yin lẹ fẹ́ dìrẹ́vù pléyọ̀ ṣùgbọ́n yóò tún já sí wípé ẹ tún gba aládàmbẹ̀ torí pé tẹ́ ẹ bá lọ ṣe síbi tí ó ẹ gbẹ̀ṣẹ̀ eléyìí túmọ̀ sí pé ìjọsìn náà ni wípé ọkùnrin súnmọ́ ìyàwó rẹ̀ tó bá jẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ léyìí tó ń lọ tú àyà tá a la sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àtàlìjẹ̀nú àtẹ̀yàn torí ẹ̀sìn mo fi dá yín o à ń súnmọ́bìnrin ẹni làtúngbà aládà yìí o kí Allah subhanahu wa ta'ala kó lè wa kún lórí dáadáa kó dákun kó ṣàánú wa kó gbàdúrà wa bẹ́ẹ̀ náà ni tá a bá fẹ́ jẹun tá a bá ń jẹun àdébí sàlàyé fún wa pé ọwọ́ ọ̀tún wa ni mùsùlùmí fi jẹun tá a bá fẹ́ mumi ọwọ́ ọ̀tún ni mùsùlùmí fi mumi mùsùlùmí ti bá ń jẹun pẹ̀lú ọwọ́ òsì mùsùlùmí tí bá ń mumi pẹ̀lú ọwọ́ òsì káàna ya kulu wẹ̀yẹ sọ́dọ́bù máa ṣàìtọ́n òun àti ṣàìtọ́n ní ẹjọ́ ń jẹ ní ẹjọ́ ń mu ajá yìí pé gbogbo ìgbà tí mùsùlùmí bá ti fẹ́ jẹun òun ló fẹ́ gbádùn tó fẹ́ ní stamina o tó bá ti lè jẹ́ pọ́wọ́ ọ̀tún rẹ̀ ní fi ń jẹun wàsámàlọ́hà kọ́bla àyàbdà àkàlà tó sì dáko Allah ta'ala kó tó bẹ̀rẹ̀ sí jẹun yẹn tàbí ó gbàgbé ṣùgbọ́n ńgbà tí ń jẹ́ lọ lọ́rántí ló padà dáko tòun ti bóyá jẹ́ pé òun lọ fẹ́ gbádùn ànábì ní ta bá fẹ́ sọ̀rọ̀ ká sọ̀rọ̀ ọ̀rẹ́ jáde lẹ́nu gbogbo àti mùsùlùmí bá ti ń sọ̀rọ̀ ọ̀rẹ́ jáde lẹ́nu ó ń sọ̀rọ̀ ìparí ìjà láàrin àwọn èèyàn méjì ó ń sọ̀rọ̀ bí nǹkan ó ṣe dáa tòun ti bó ṣe jẹ́ wípé ọ̀rọ̀ ní ń sọ yóò sì dẹni yìí látara ọ̀rọ̀ pé ah lágbájá báyìí lọ́lọ́run ló ń sábàbí láti yanjú aáwọ̀ tí ń bẹ́ ń bí báyìí yóò tún wá já sí pé kèé sáwọ̀ ní yanjú lọ́dọ̀ ọlọ́run yẹn ní tó ń jọ́sìn náà ni torí kí ni ìntànẹ́bì ni a máa ṣe òun náà ló ṣe yẹn sallallahu ta'ala alayhi wa sallam ẹ̀yin ọmọ ìyá mi alápẹ̀lẹ́ ìntà lè ṣe táàfin rojú rí Allah òun ni ká ṣe gbogbo nǹkan níbàámu sí bí Allah sì gbé wa tó sì fún anabi wa sallallahu alayhi wa sallam alhaji abdulwasi jẹnadé ọlọ́mọba àgbàdo àwọn màmá wọn ọlọ́mọba lé wọn kónígúwẹ̀mí bàbá wọn ọlọ́dìmẹ́jì dẹ́nradé ọlọ́run dá àkọ́kọ́ bá fẹ́ríjì wọn kọ́sàánú gbogbo wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. gbogbo àwa tí a ń tẹ́tí gbọ́ wa láti ilé akú etí gbọ́ etí tí a fi ń gbọ́ wa ọlọ́run ní jí ó di tí a bá ní ìbéèrè kan tàbí méjì láti fi ṣọwọ́ sí àwọn àfáwa tí wọ́n bá ní sọ̀rọ̀ lénìí kí a pè wọ́n sórí nọ́mbà yìí zero eight zero three eight zero five two eight one two lẹ́ẹ̀kan sí fún àwa tí a bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa nọ́mbà tí ẹ pè àwọn àfa wa sí nìyí zero eight zero three eight zero five two eight one two masalam. àṣẹ rẹ̀ kò fi gbáyé ró ó ti sọ̀kalẹ̀ lọ́jọ́ tó pẹ́ kó wa rahmatulahi wa barakatuhu.